tí gbogbo ẹ̀yin tèmi náà tẹ́ ti ṣíà ẹ̀ ẹ̀gbọ́n mi owó fadé ọlọ́bọ̀dé wọ́n ní àwọn ń gbádùn ètò mi àbúrò ẹ ṣé sà àdúrà tí yín náà ó gbà gbogbo àdúrà tẹ́ máa ń gbà láràárọ̀ láràárọ̀ àdúrà tí yín náà ó gbà mo dúpẹ́ lọ́wọ́ yín o. gẹ́gbọ́n yín sọ pé live band ni o ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tèmi ẹ má gbàgbé tó bá ti di July 3rd live band ni lórí Àbínibí FM wọ́n á máa kí gbogbo yín orúkọ yín àmọ́ máa rí báyìí a máa kì í ní kọ̀ọ̀kan a máa kì í gbogbo ọjọ́ yẹn live band ní ara ọ̀tọ̀ la fẹ́ fi ṣe irú ẹ̀ àkọ́kọ́ irú ẹ̀ ni fún ti àbínibí àmímà àmì sísà mi Yétúndé fún ti àbínibí àkọ́kọ́ irú ẹ̀ rèé live band ni Sadex láti Germany ẹ wò ẹ mọ̀ bínú gbogbo àtẹ̀ránṣẹ́ yìí ni mo kúkú rí ọlọ́run á ṣàánú mi hmm. ọlọ́run á ṣàánú mi dẹ́mọ̀ yín sọ gbogbo àwọn ta ní ìyá ta múyà wà wá mo ti sọ fún àbá àwa tí a náà àbúrò tí wọ́n wá síbí àbí àwọn tí wọ́n tí wọ́n jẹ́ àwọn èèyàn wa tí wọ́n wá tí wọ́n ń tọ́jú àwọn ọmọ ẹ mo bẹ̀ wá torí ọlọ́run tí wọ́n ń tọ́jú àwọn ọmọ bíi daycare ẹ jẹ́ kí ẹ a sọ fún wọn kọ́ má kọ́ ọmọ tó pọ̀ tọ́jú tó bá jẹ́ ọkàn àbí méjì àlùbáríkà àwọ̀ nǹkan tí wọ́n bá ṣe o kán lè máa mójútó àwọn ìyá seventy two yìí àti ìmọ̀gbà tí ìyá yìí máa jáde lọ́gbẹ̀ẹ́wọ̀n ẹ̀yin náà ẹ máa gbàdúrà fún ìyá yìí tẹ bá ti ń gbàdúrà tí ẹ máa fàdúrà ràn ìyá yìí lọ́wọ́ pé kí ọlọ́run lódùmarè kó jẹ́ kí ìyá yìí jáde lọ gbá ẹ̀wọ̀n ìyá seventy two years ó ti ní pé kàn jọ kàn jẹ́ kó máa lọ lu nàìjíríà òun ò dúró lamẹ́ríkà mọ́ ṣùgbọ́n a ti mọ̀ pé lamẹ́ríkà ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. àmì o ẹnjìnà ọlọ́ládé ṣẹ́jàre àmì o akin ọ̀ṣun àmì o ẹ ṣe ẹ̀yin náà tẹ́ ti wà lórí ètò friday náà ló bọ́ sí july third five band la máa fi ṣe gbogbo ẹ̀yin tó jẹ́ tèmi tó pé ẹ lè ṣe kẹ́ mọ́ a máa kì í ni ọmọ ọlọ́lá ọ̀bámidé tá a máa kọrin fún yín ẹ̀yin náà mọ̀ pé abínibí ó ti kúrò ní kékeré ó ti kúrò ní kèrémí dẹ́mo yín sọ ọlọ́run lódùmarè ẹ̀ á ṣàánú fún wa mo bẹ̀ wá torí ọlọ́ ẹ má bá mi gbàdúrà fún màmá yìí kí ọlọ́run kó yọ wọ́n kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n wà èmi náà ń gbàládùúrà o ipe kí ọlọ́run lódùmarè kó kó kó fọwọ́ tán àwọn àwọn ìjọba wa tó àti àwọn bàbá àtìyá àwọn ọmọ méjèèjì tí wọ́n kọ́ lápá àti lẹ́sẹ̀ yìí kí ọlọ́run kí ó fọwọ́ wọn ọkàn wọn kí wọ́n lè yọ̀ǹda ìyá yìí kó lè máa lọ sí ìlú nàìjíríà torí mọ̀ tí màmá yìí bá ti lọ ní nàìjíríà kò lè padà wá sí amẹ́ríkà mọ́ láyéláyé káfàtà kò lè padà wá mọ́ kọ́lọ́run kó kó ṣàánú mo gbàládùra pé ọlọ́run lódùmarè ẹ yóò ṣàánú màmá yìí bákan náà ah, eléyìí mo ti kí gbogbo àwọn tí wọ́n ń ṣe ọjọ́ ìbí àbí eh, àwọn tí mi ìbá ti rántí orúkọ ẹ̀ sísítà mi Jọkẹ́ Williams ní London mo kí àwọn náà o mo máa ń sọ gbogbo ẹ̀yin tí mi ìbá ti rántí dárúkọ ẹ̀ ẹ má bínú sí mi kì í ṣe ìwà mi o tí n bá rí màá dárúkọ yín tí mi bá ti rí ẹ pé mi ò rí ni ẹ ẹ má bínú torí Ọlọ́run gbogbo ni máa ń sọ ẹ má bínú sí mi hmm, gbogbo ni máa ń sọ eh, bákan náà.

BFM bàbá ni ìkànnì sọ́dá sáyé ń gbádùn tiwantiwa òkìyàn gbilẹ̀ èyí kú ayọ̀ ẹ máa bọ̀. olùgbàṣàgà ló tún ń gbèrè wà lárugẹ àbínibí BFM kò má láfiwé níbikíbi ni ìkànnì sọ́dá sáyé ń gbádùn tiwantiwa òkìyàn gbilẹ̀ èyí kú ayọ̀ ẹ máa bọ̀. fún àwọn ètò lóríṣiríṣi kọ́ni lọ́gbọ́n ìròyìn àsìkò ẹ̀kọ́ lówó ọjà kárí ayé àtàkàjọjà lámẹ́ríkà tiwantiwa. Abínibí ẹ̀fẹ̀ bàbá ni ìkànnì tó dá sáyé ń gbádùn tiwantiwa. Rọ́kì ọ̀gbìnlẹ̀ ìlú ayọ̀ ẹ̀ máa bọ̀. Abínibí ẹ̀fẹ̀ ní Amẹ́ríkà ó ti lé téńté ó doṣù kárí ayé. Ìkànnì tiwantiwa ni wọ́n ń pè é ẹgbọ́kẹ́ Abínibí ẹ̀fẹ̀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 gbé kúò ibẹ̀ ni ẹ máa gbọ́ lóòrèkóòrè. Àbínibí FM òun là ń gbọ́. Àbínibí FM òun là ń Ojú tó lé ó tó kó òun là Káàkiri àgbáyé òun là Ni wọ́n ti ń gbọ́ wa òun là ń gbọ́. Àbínibí FM òun la mú kọ́. Atlanta, Georgia la wá wà. Òun la mú kọ́. N kò lówó ọjà tó péye. Òun la mú kọ́. Káàkiri àgbáyé. Òun la Abínibí FM ti wá ní. Òun la Má gbé kúrò rárá o. Òun la ó ní ẹ̀rù ń yọ mí bàbí mo rántí àti rọ̀rùn o ẹ̀rù ń yọ mí bà ẹ̀rù ń yọ mí bàbí mo rántí àti rọ̀rùn o ẹ̀rù ń yọ mí bàbí mo rántí àti rọ̀rùn o ẹ̀rù ń yọ mí bà ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọ̀rùn o gbogbo wa pátápátá. kẹ́ mo ṣe máa ń sọ yí pé ẹ jẹ́ ká máa rántí ikú nítorí pé kò sí bí o bá ṣe lè pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ ni ikú àlùmútù ikú apọmọdé apàgbà ikú apolówó apamẹ̀kúnnù ikú náà ló ń pọ̀ lọ́rọ̀ ikú náà ló ń pa ẹni tó kù díẹ̀ káàtó fún gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa rántí ikú. ẹ jẹ́ ká ṣe rere o nítorí pé rere ló pé ìka ò súnmọ́ kò sí nǹkan tá a mú wáyé kò sí nǹkan tá a máa mú lọ àádáadáa lé ayé ọjọ́ kan báyìí náà ni àádálẹ̀ o gẹ́gẹ́ ma mo ṣe máa ń wí àádáadáa lé ayé àádálẹ̀ ọjọ́ kan ni àmọ́ àwáyé kú ò sí o. àwáyé kò sí gbogbo wa pátápátá a ní báwọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ láṣẹ Elédùmarè hmm, a ní báwọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ o mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ TAMPA ANTP gbogbo àwa òṣèré pátápátá. Pata, pata àti àwọn ẹbí olóògbé gbọ́lágadé akínpẹ̀lú tí gbogbo á mọ̀ sí ògúnmàjẹ̀k wọ́n ti dágbére fáyé lónìí wípé ó dìgbò ṣe wọ́n ti dágbére fáyé lónìí pé ó dìgbò ṣe. Gbọ́ládìgadé Akínpẹ̀lú Ògúnmàjẹ́k eléré orí ìtàgé ni wọ́n àgbà òjẹ̀sí ni wọ́n pẹ̀lú lóòótọ́ wọ́n ti ní àìlera díẹ̀ kó tó di pé ọlọ́jọ́ dé òní ni gbọ́lágadé akínpẹ̀lú tí gbọ́ mọ̀ sí ogunmajek ni wọ́n dágbére fáyé pé ó dìgbò ṣe bákan náà a ti gbọ́ rúmọ̀sì tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ eh, ìyẹn tá à ń pè ní former governor abiola ajumobi pé tí àwọn kan ti kọ́kọ́ ń sọ ní bí ọ̀sẹ̀ tó kọjá pé wọ́n ṣaláìsí wọ́n ṣaláìsí wọ́n ṣaláìsí ṣùgbọ́n ọ̀sán òní nílùú nàìjíríà náà náà náà dágbére fáyé pé ó dìgbò ṣe ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọrùn o ẹ̀rù ń yọ mí bà ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti rọ̀rùn o mo ní ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti rọ̀rùn o kùn ẹ̀rù ń yọ mí bà ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti rọ̀rùn o àmọ́ gbogbo wa pátápátá mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ ká ṣe rere rere ló pé ìkà òṣùwọ̀n mo sọ lẹ́ẹ̀kan mo ní olówó á kú mẹ̀kúnnù á kú àwọn tó wà níjọba gan wọn ó rọ̀run àwọn tó ń túnṣe tó ń bàjẹ́ wọn ó kú wọ́n ní ká má fi kú yọ̀yàn kankan nítorí pé eh, gbogbo wa náà là ń lọ ṣùgbọ́n àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ láṣẹ Elédùmarè. wọ́n ní kò hàn ní coronavirus o yẹn eh, ex governor ni mò ń sọ o wọ́n ní wọn ní coronavirus ṣùgbọ́n ó ti rẹ̀ wọ́n díẹ̀ hmm, wọ́n ló ti rẹ̀ wọ́n díẹ̀ wọ́n ló ti rẹ̀ wọ́n díẹ̀ ṣùgbọ́n wọn ní coronavirus ju gbogbo ẹ̀ lọ́gẹ́mọ yín sọ pé gbogbo wa pátápátá ẹ jẹ́ ká ṣe rere nítorí pé rere ló pé ìkà òsùn ilé ayé yìí kì í ṣe àwa àlọ ohun tí gbogbo wa lè ṣe wọ́n ní do your best and leave the rest àṣà àwọn eléèbó nìyẹn kẹ́yìn mi máa lọ yọ bọ́ ẹ jẹ́ ká ṣe wọn tá a bá lè ṣe kí kákádẹ́ sọ pé kí ọlọ́run kọ́ kó dé tá a bá ṣe kó dé ládé gbogbo wa kò sí ẹni tó mọ̀ la. Hmm. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànwọ́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 ọgọ́rin ni eighty àbí àádọ́rin ọdún mhm, seventy years àádọ́rin ọdún àbí ọgọ́ta ní sixty ọgọ́rin ní eighty mhm, àádọ́rin ọdún tó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ètí gbogbo wa bá ṣe tèmi ní pé ẹ jẹ́ ká ṣe dáadáa àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin kò sẹ́ni tí ò ní kú òǹlé ayé yìí ṣùgbọ́n àtẹ̀mí àtẹ̀yìn ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí òní kọ́ ṣùgbọ́n nítorí ọ̀la ọ̀la tẹ́nìkankan a kò tí mọ̀ ẹ jẹ́ á ṣe dáadáa ilé ayé yìí kì í ṣe àwa àlọ́ o kì í ṣe àwa àlọ́ àtèmi àti yín ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere kẹ́ mo ṣe máa ń sọ ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere ẹ má dáhùn jàre ẹ jẹ́ á gbélé ayé ṣe rere nítorí òní kọ́ nítorí ọ̀la ni ọlọ́run á ṣàánú fún gbogbo wa hmm. àtèmi àtẹ̀yìn ọlọ́run á ṣàánú wa àní fọjọ́ ọlọ́jọ́ lọ o ànífọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ lẹ́dùnmarè ilé ayé kì í ṣe àwa àlọ ẹni tó bá dì mọ́wọ́ tó dì mọ́wọ́ kúkúkúkú ìjọba wàá dà á lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé kò sí nǹkan kan tá a mú wá kò sí nǹkan tá a máa mú lọ ni mo ṣe ń bẹ̀ wá pé ẹ jẹ́ ká gbélé ayé ká ṣe rere àtèmi náà tí mo wà tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo apátápátá ẹ jẹ́ ká gbélé ayé kí a ṣe rere kí ọkàn wa kó lè dá wa láre pé mo ṣe wọn tí mo lè ṣe lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn iléèbò wọn á you cannot satisfy everybody àlè gbogbo èèyàn kọ́ ló jẹ́ pé ògbó kan tá a bá ń ṣe nínú ẹ̀ lè dùn sí ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe tá a bá lè ṣe kí ọkàn wa kó lè dá wa láre ẹnjìnìà ọlọ́ládé adéní akẹ́ ọ̀ṣun wọ́n ní ọlọ́run yóò jẹ́rìí agbára rẹ̀ nínú ayé ìyá ìyá mi o jésù àmì èmi náà bá wọn ṣàmì o èmi náà bá wọn ṣàmì mo bá wọn ṣàmì mo gbé tó ẹ̀mí tó. So, ibi tí àmọ̀fin àdàgbà ẹ̀rọ sí rèé ẹ jẹ́ sáré ka àwọn eléyìí kí n tó máa dúpẹ́ lọ́wọ́ wa. ó dáa <laughs> wọ́n ní kí n forúkọ bo àwọn láṣìírí ẹ̀ wọ́n ní bóyá ẹ jẹ́ ká sọ lọ́la lórí ètò wọ́n ní mo ní ọ̀rọ̀ láti sọ nípa àwa tó bá ti di aago méjìlá aago mélòó ló máa jẹ́ ní London yẹn náà aago mélòó ló máa jẹ́ London ẹ bá mi wo aago tí aago méjìlá tọ̀dọ̀ wa aago márùn-ún ni nílùú Nàìjíríà àmì o sísà mi Yétúndé Ìyálájé ẹ̀yẹn ti ex governor àti Ògúnmájẹ̀k hmm, àwọn méjèèjì wọ́n ní Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rere àmì o ó dà ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká ṣe báyìí tó bá di ọ̀la Jímọ̀ ẹ bá mi wo time tí London jẹ́ Nigerian time five pm ní aago méjìlá lọ́dọ̀ tiwa ẹ jẹ́ á pàdé tá a bá pàdé gbogbo ilé tẹ sọ yà á lè tẹ pẹpẹ lọ́la ọ̀rọ̀ àwa lọ́kọláya Ọlọ́run nìkan ló lè ṣàánú gbogbo wa sísítà mi Olúwatóyìn Isa wọ́n ní ẹ̀yìn Ọlọ́run àtàwọn náà ṣàfẹ́fẹ́ rẹ̀ àmì o Ogunmajek àti ex-governor yẹn ni pé àtolówó àti mẹ̀kúnnù ẹ̀yìn àtọlọ́rọ̀ àti mo kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún mo kọ́lé ọgbọ̀n èmi ló wà ńbẹ̀ èmi ni gbogbo ayé èmi ni kinní kan ni mi ò fẹ́ kẹ́ni ọkọ jẹ́ ńbẹ̀ ẹsẹ̀ mẹ́wàá mo lẹ́sẹ̀ ẹsẹ̀ mẹ́fà kò ṣe ẹsẹ̀ mẹ́wàá ẹsẹ̀ mẹ́fà ni gbogbo wa àtẹ̀mí náà rere ló pé ìkà ò pé ṣùgbọ́n a lè tẹ́ gbogbo aráyé lọ́rùn we can only do our best and leave the rest so that our conscience will be cleared ìyẹn ni pé ọkàn wa lè dá wa láre pé ah mo ṣe wọn tí mo lè ṣe gbogbo èèyàn lè nífẹ̀ẹ́ wa tán o àwọn tó máa bú wa máa wà àwọn tó máa sọ̀rọ̀ sí wa máa wà ṣùgbọ́n kọ́kàn wa lè dá wa láre pé a gbìyànjú tiwa hmm, ọlọ́run lódùmarè ọlọ́jọ́ òní yóò dá gbogbo aláre o a ní dààmú o mi ò ní wá yín sí o lágbára elédùnmarè àrídùnnú ni mo jẹ́ fún yín mi ò ní darí banú mi ní darí banú jẹ́ o ẹ̀yin náà àrídùnnú ni gbogbo àwọn ọmọ yín jẹ́ wọn ò ní di àríbanú jẹ́ ẹ̀yin náà ìwà ní darí banú jẹ́ fún ìyàwó yín àbọ̀kọ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ mo mọ̀ lóore ọ̀gá ìmọ̀ye sọ ẹ ká pàdé ní aago méjìlá ọ̀la títí wá di ọ̀la náà lágbára ọlọ́run ní èmi Queen Abọ́sẹ̀dé ìyálóde amúlùdùn àti ambassador amúlùdùn yẹ̀yẹ́ agbáṣàga ọba obìnrin olùṣètò ìyá ẹ̀yà oyè ti pọ̀jù kọ́ ló ń ṣàánú mi ah oh my goodness ìyá ẹgbẹ́ ìlẹ̀kẹ̀ lóye ni mò ń dágbére fún yín pé ire ọmọ ire ọmọ ire owó ire ọmọ àlàáfíà kò bá lé ọrọ̀ kó máa jẹ́ tiyín kó máa jẹ́ tèmi ikú ọ̀rẹ́ wa kété àrùn lé wa kété ọ̀fọ̀ wa kété ìdààmú wàhálà àìrínà àìrílò ìfòòró orí ògbó akété òdìgbò ẹ o wọn ní well done sista ẹ sista mọlúwatóyìn ẹ ṣe jàre nnà gbogbo yín ni mo kíìsì àtẹ̀yìn ọkùnrin àtobìnrin gbogbo yín ni mo kíìsì love you all bye.